ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ àkójúmọ́ ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀ yìí a fẹ́ wo ṣíṣe àpèjúwe ìlú kọ́ńsọ́náǹtì ṣe àpèjúwe ìlú kọ́ńsọ́náǹtì. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìró mẹ́ta ni ó ṣe pàtàkì nínú èdè yorùbá àwọn ní ìró kọ́sọ́láǹtì ìró fáwẹ́lì àti ìró òòlù. ìró mẹ́ta ni ó ṣe pàtàkì nínú èdè yorùbá ṣùgbọ́n yìí tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní àárọ̀ yìí ni ìró kọ́sọ́láǹtì. wà fún èémí ìfọ̀ nígbà tí lásìkò tí a fẹ́ pè é jáde sí ìta. a sì mọ̀ wípé ìró yìí méjìdínlógún ni gbogbo ìró kọ́ńtọ́láǹtì tó wà nínú èdè Yorùbá. àwọn ni. Gracias. gbèdéke tàbí àbùdá ṣe agbọ́dọ̀ tẹ̀lé tàbí ṣe agbọ́dọ̀ ṣe àmúlò àwọn àbùdá tí agbọ́dọ̀ tẹ̀lé fún ṣíṣe ìró kọ́ńtọ́náǹtì ni wọ̀nyí. máa ń sè. ìkejì ní ọ̀nà ìṣẹ́lùpè. ìkẹta ní ipò tí àlàfo tán wà nígbà tí a gbé àwọn ìlò kọ́ńsónáǹtì wọ̀nyé àbùdá mẹ́ta yìí ni a gbọ́dọ̀ fi sọ́kàn tí a bá ti fẹ́ ṣe àpèjúwe ìlò kọ́ńsónáǹtì kọ̀ọ̀kan. kábẹ̀rẹ̀ láti orí àbùdá àkọ́kọ́ tí a mọ̀ sí ibi ìṣẹ́lùwè. nígbà tí a bá ń bọ̀ nípa ibi ìṣẹ́lùwè ibi ìṣẹ́lùwè ní ọ̀gángán ibi tí a gbà pé ìró èdè ọ̀gángán. tí tí a ń gbà pé gbó dìde. Èyí ní í ṣe pẹ̀lú àfipè àkùnmọ́lẹ̀. Àti àfipè àkúnfí. Ìyẹn ní pé àwọn àfipè àkùnmọ́lẹ̀ wo àti àfipè àkúnfí wo ni ó kópa nígbà tí a ń pe ìró kọ́sọ́náǹtì kọ̀ọ̀kan yẹni pé ọ̀gọ́gọ́ ibi tí a gbà pé ìró èdè wa yẹn wá lọ fún wa pé àfijì àkànmọ́lẹ̀ àti àfijì àtúntí ní atọ́ka ọ̀gọ́gọ́ ibi ìṣẹ́nugbè ibi ìṣẹ́nugbè yìí ó bẹ̀rẹ̀ láti èdè wa méjèèjì ó bẹ̀rẹ̀ láti. wá. ìyẹn ní pé ibi tí ibi ìṣẹ́gun lè bẹ̀rẹ̀ ní láti ètè wa méjèèjì títí dé àlàfo tọ́nà ibi ìṣẹ́gun pè yìí jẹ́ mẹ́jọ mẹ́jọ ní ibi ìṣẹ́gun pè wá mẹ́jọ ní ibi ìṣẹ́gun pè wá. pè ìkejì apèrè pè ìkẹta abàjà pèrè pè. ATP. mfe nyi mfetufị ọ̀nà mẹ́jọ tí ibi ìṣẹ́nugbé wà tí ó pín sí nìwọ̀nyí nígbà tí a bá fẹ́ lo àbùdá ibi ìṣẹ́nugbé yìí láti ṣe àpèjúwe kọ́ńsónáǹtì gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a mú àpèjì ètègbè yẹn ní pé gẹ́gẹ́ bí mo sọ ṣáájú mo ní ọ̀gángan ibi tí a gbà láti pe àwọn ìró èdè wa yẹn ni pé àwọn àfipè wo ni a lò tàbí ni ó kópa nígbà tí a pe àwọn ìró èdè yìí gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé àwọn àfipè tí a ní ní àfipè àkọ̀mọ́lẹ̀ àti àfipè àtúnṣe yẹn ni àfipè àtúnṣe wo tàbí àfipè àkọ̀mọ́lẹ̀ wo ni a lò láti pe ìró kọ́sọ́nàtì tí ó jẹ́ àpèjì ètè pè. nígbà tí a bá wo ibi ìṣẹ́nu pè yí àpèjì ètè pè tí a bá ìró gẹ́gẹ́ tí a mú ìró kọ́sọ́nàtì bí tí a bá pè ìró kọ́sọ́nàtì bí ìró kọ́sọ́nàtì yìí jẹ́ kọ́sọ́nàtì àfẹ̀jì ètèpè nítorí pé ètè wa méjèèjì lẹ́wọ̀n ìsọ lẹ́ẹ̀kan mo ní ibi tí ibi ìṣẹ́jú pé wá ti bẹ̀rẹ̀ ní láti ètè wa méjèèjì títí dé àlàfo sánà wa kọ́sọ́nàtì bí nígbà tí a pe bí a rí ìró kọ́sọ́nàtì bí ní àpèjì ètè gbè yẹ ní pé àfihàn àkọ̀mọ́lẹ̀ ní ètè òkè nígbà tí ètè ìsàlẹ̀ jẹ́ àfihàn àtúnṣí kọ́sọ́nàtì méjì ni ó wà ní abẹ́ àpèjì ètè gbè àwọn ni bí àti mí bí àti mí níbí bàtà fífi àtúnṣí tí ó kópa. nínú pípé ìran kọ́ńsọ́náǹtì bí àti mí ní ètè ìsàlẹ̀. nígbà tí a ti pe àkànmọ́lẹ̀ jẹ́ ètè òkè. a rí pé wa méjèèjì ni a ṣe àmúlò ní pípé ìran kọ́ńsọ́náǹtì bí àti.